orí ajẹjẹ tẹ́ ọmọ bá ọsẹ ńlá Muhammad sallallahu alaihi wa sallam lára nígbàrá ní àsìkò suratu al-Imran ọ̀nà ni a sì tafsir lọ́wọ́ àwọn abá débi àyà ẹlẹ́ẹ̀kejì ní ogún tọ́lọ̀ ọba ti fi rìn lẹ̀ fúnra ẹ̀ nítorí rẹ̀ jẹ́rìí pé ṣahid allahu annahu la ilaha illahu wal malaika wa hulul ilmi qa'iman bil qista annahu la ilaha illahu wal azizul hakim níbi ayé yìí ọlọ́ba fi rìn lẹ̀ fúnra ẹ̀ ẹ̀ sì fi rẹ̀ ẹ̀ pé kò sí ọba kan tákùn lè máa jọ́sìn fún tòun lọ láti ṣàlàyé àwọn tí orúkọ mọ́ ìbáàdà. àmọ́ bí táwa dé à ń ṣe àlàyé àwọn kan tó lè ba la ilaha illallah jẹ́ mọ́ wa la lẹ́yìn bá ta ti ṣe àlàyé ọlá tí ń bẹ fún la ilaha illallah. bọ́lá tó wá dáa tó ó dáa kí èèyàn bá la ilaha tó yẹn bá jáde láyé rẹ̀ yálà ìbá ti kóòdù sẹ̀mí ayé yàn ìkan sí yàn nù kí ni àwọn kan tó lè ba láyé láyé láwọ̀ jẹ́ tí ó fi kóòdù sẹ̀mí ayé wa a ní ìkan mẹ́ta náà ẹ̀bọ ńláńlá a ti sàlàyé ẹ̀ níwọ̀n bá sókè alukófòrò àkùbà kófòrò ńlá a ti sàlàyé òun náà níwọ̀n bá sókè abẹ́ ànífàkù alẹ́ ẹ̀kẹ́kọ̀ọ́dì èyí tó sì kẹta òun ó lè ba ìsìlámù yẹn jẹ́ ó jẹ́ anifakul akbar nifaku ńláńlá ó là ń pè ní nifakul ẹ̀sìkọ́ọ̀dì bí ẹ bá nírú irú wa nifaku bẹ́ẹ̀ ẹni tí jáde kó ní islam àwọn sọ àwọn àmàlù munafiqin al àwọn tẹ́tẹ́ mọ̀ rí lọ́wọ́ mùsùlùmí lọ́wọ́ mùnáfìkì kó sọ di káàdìrú látara rẹ̀. na nínú àwọn àmàlù mùnàfíkì àti ṣe ibi tá a ṣe àlàyé ní àná tá a ti dúró òun náà ni àtàhákù ìlà alikufa lára àwọn ṣe mùnàfíkì nù kó jẹ́ pé kó máa fẹ́ sẹ́rí ẹjọ́ ẹjọ́ ìṣẹ̀mí ayé àbí ètò ẹ̀sìn rẹ̀ sọ́dọ̀ àwọn káfíìrì àwọn kèfèrí tí kú fún wọn tí wọ́n dájú àwọn eléyìí ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n. a ní padà síbẹ̀ mọ́ a mú omi nù torí àsìkò. nínú àwọn àmẹ́lò mùnàfíkìn àwọn tẹ́ tí ẹ bá ti ń gbòòrò sẹ́bẹ̀ lára ẹ̀ tí ẹ bá ti ń rí ẹ pé kí ni yóò ní kan tí ẹ bá di ọkàn yìí tí ẹ bá ti ń rí irúgbà gbọ́ báyìí ti ń bẹnu ọkàn wọn kọ́dà bí ò bá fi hàn sáwọn èèyàn tí ò bá ti kí tí ò bá fi hàn sáwọn èèyàn ó ti gba ìsìlámù rẹ̀ jẹ́ pé kó bẹnu ìgbàgbọ́ rẹ̀ ó láti pè ní àlẹ́fàákú al nínú rẹ̀ i'tiqadi sihhatul madahib al والدعوة إليها مع معرفة حقيقتها ومن هذه المذاهب امتد في هذا العصر من المذاهب هي في حقيقتها حرب للإسلام والدعوة للاجتماع على غير أبيه القومية والوطنيه فكثير من المنافقين في هذا العصر نعم لا يقبل الناس سوء يا بابا هنا من يعني اعتقاد في ان يعني اديوكا صحه المذاهب الادامه عوان الى نار tó yẹ kó wọ́n gbógun ti islam ni tó wọ́n fi ọ̀tá hàn sí islam. kí ẹ wá ládi ọkàn pé ẹ̀sìn wọn ní lálàáfíà ẹ̀sìn yẹn wọn lálàáfíà ẹ̀sìn lálàáfíà òun oríkan tó burú mẹ́ẹ̀. eléyìí náà kọ́ ó ba ìsìlámù yẹn jẹ́. àwọn kan bẹ́ẹ̀ táwa gangan ti mọ̀ pé àwọn eléyìí ìlànà wọn ọ̀dà omi ò rújú àwọn kan rújú èyí tó bá rújú ẹ̀ bá kó síbẹ̀ á lè yẹ kó sínú rújú nù. sábà ń sọ̀rọ̀ pa àwọn ṣíà ó lè mọ̀ pọ̀lọpọ̀ mọ̀ sí dáadáa nípa mọ́tàhábù wọn. àbá ń sọ̀rọ̀ pa àwọn ahmadiyya àbá ń sọ̀rọ̀ pa àwọn al-gullad min al-mutasawwifin. ama aliyahud wa nasọ àmọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa yahudi àti nasọ́rọ́ èyí ò ń dá lójú pé àwọn eléyìí ìlànà wọn yàtọ̀ pélébé sí àwọn islam wọn yìí ti ṣe mùsùlùmí èyí ò ń yahudi nasọra ìgbèrèdó fún bẹ́ẹ̀ ọlọ́run kan lájọ ń sìn ọ̀nà tá à ń gbà kan jọ sí nìyí ó yàtọ̀ ni. kọ́dà àwọn náà lè wà lìjẹ́ náà tí ẹ bá nílò àdìọ́kàn báyìí àdìọ́kàn mùnáfíkí nù. irú ẹ̀sìn wọn wọ́n ń sìn ọ̀ gbọ́kùnrin nìyẹn mọ́ ni. tó wọn sọ pé inna ad-dina inda Allah inú sọ́ọ̀tù Al-Imran tá ń kà lọ́wọ́ yìí níbi àyà tá a wà yìí àyà tó tẹ̀lé ni inna ad-dina 'inda Allahi al-Islam. èyí tí ń jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run ọba tó recognize gẹ́gẹ́ bí ẹ̀sìn tó fáwọn ọmọ èèyàn al-Islam Islam nìkan ni Islam yìí lọ́lọ́run fẹ́ràn gbogbo àwọn ànábì ọlọ́run láti rí Ádámà tó fi dé ànábì Muhammad ìsìlámù ẹ̀rọ kan náà ni ẹnu kankan ló yàtọ̀ mbẹ́ ìkan tó yàtọ̀ nínú ìsìlámù Ìsá sáàmù Jésù tó tún yàtọ̀ sí ìsìlámù Musa Ibrahim agbẹ́bẹ́ lọ níbi àwọn òfin tọ́lọ́wọ́n ṣe fún wọn ibẹ̀ ni wọ́n ti yàtọ̀ wọ́n sì jọra wọn láwọn àbí kankan àwọn díẹ̀ díẹ̀ ló yàtọ̀ nù àwọn òfin wọn àwọn òfin kan jọra wọn ṣé bá ní sèyí àmọ́ anabiwa Muhammad ọlọ́run bá rán sí gbogbo ayé ni ó fún pé irú sùlámù tọ́lọ́ fi rán ní Muhammad ó ní gbogbo àtàwọn aláyé ló gbọ́dọ̀ máa ṣe èyí ò ní sọ pé ah, ọmọlẹ́yìn Kristi lòun òun ó sì yẹ títì lórí Christianity yìí. èyí ló sọ bẹ́ẹ̀ lóògbà táwọn ẹbí ti wà láyé tó o ti gbọ́ mẹ́sẹ̀gì rẹ̀ torípé ọlọ́run ọba ó rán ànábì gbogbo ayé ẹnu àwọn tọ́lọ́run ọba sí ni ọmọ Israel bani Israel tọ́lọ́run ọba rán mọ́tà ẹ̀yìnsá sí o àwọn ọmọ Israel ló rán sí òun sí gbogbo aláyé òun sí Nàìjíríà. bí ẹ bá rí ẹni tí ẹ bá jọmọ nàìjíríà tó bá lọ ọmọlẹ́yìn anábì ìsá lòun àtọ́jú ẹ̀ ló ṣe òun o ẹnìkan ọ̀rẹ́ ìsá sí ọmọ nàìjíríà o wọn ọ̀rẹ́ ìsá sọmọ nàìjíríà báyìí wọn lọ sí àwọn àwọn bànú israhil òun náà nàbì ìsá sí. lànàbì sallallahu alaihi wasallam ní gbàgbọ́ rẹ̀. ninu aya kan ní sọ́tún nìsá wa kayfa idha ji'na min kulli ummatin bi shahidin wa ji'na bika ala ha'ula'i shahida. nígbà tá a lórí béèrè ìṣèwádìí fún lọ́dọ̀ kan àwọn sọ̀hábà rẹ̀ ẹnì kan ò ju wá sí gbígbọ́ lọ. nígbà yóò bá ti rí ra rẹ̀ pé èyí kíláàsì náà rẹ̀ wá sí ìyẹn jọ rẹ̀ lójú àníbi náà máa gbọ́ wá sí. anabi a máa pe àwọn sọ́ọ́bà rẹ̀ gbà pé ẹ̀sìn wà sí fún mi anabi wa pe abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu ó ní ẹ̀sọ́ àhàlà yẹn kò hàn ká kùránì fún mi anabi fẹ́ gbọ́ wà sí ikú wa ká kùránì lásán wọ́n ti ń gba ká kùránì lásìkò àwọn eléyìí ó yàtọ̀ sí wàá ti ká lónìí entertainment là ń fi alukùránì sí lónìí entertainment afẹ́ gbádùn àwọn fi kùránì gbowó lónìí ni àfẹsẹ̀ kúkà bóyá sani àka kùránì fún wa ń ka kùránì tọ́ba yìí dé ẹ sì jókòó àbí kùránì náà kankan fún yín sani sí ni ẹ ná kùránì ní kìsàn àti kùránì sí ni sínú àfi jẹun ni sanabi máa ń béèrè fún pé ẹ ka kùránì fún mi ó fẹ́ gbọ́ ọlọ́wọ́ bá ní o kí ló pe lọ́rọ̀ ọlọ́wọ́ bá èyí tá à ń sọ yìí kí là ń ti fúnra à ń bá a وقد بقيت إذا جئنا من كل أمة بشهيد والنبي صلى الله عليه وسلم wọ́nà fojú fojú ya fọ́tò rẹ̀ bó lọ́jọ́ ṣe rí fún ànábì. إذا جئنا من كل أمة بشهيد tá a bá fi gbogbo ọjọ́ kọ̀ọ̀kan tá a bá fi ànábì kọ̀ọ̀kan tó máa jẹ́rìí àwọn ọjọ́ wọn. gẹ́gẹ́ tí nìsín Ìsá níjọ tiẹ̀ àwọn oníjọ Ìsá bàánà ìṣòwàhì lóhùn níjọ jẹ o ẹnu àwọn tó bá lóhùn sẹ̀mí ó ń làwọn jọ tẹ tábà ní kíkálukú máa jẹ́rìí ìjọ wọn yóò rọrùn fáwọn torí anabi isa ó mọ òdiwọn àwọn ìjọ rẹ̀ níjọ tí anabi ti níjọ tí anabi isa ti kú ìjọ rẹ̀ sókè nìyí ìjọ rẹ̀ ti tán níjọ tí musa ti kú ìjọ rẹ̀ ti tán àwọn akpè musa pé wàá jẹ ẹ̀rọ àjọ rẹ ẹ̀rí pé yóò rọrùn fún un ah, ah wọ́n jọ sí pọ̀ ni yóò lè jẹ́ ẹ̀rù abẹ́ náà fún un. wà á jí iná bí ká àlà àhùlà ìṣàhìdá káwá pè wọ́n náà wọ́n Muhammad káwá ní kò náà wàá jẹ ẹ̀rọ àjọ rẹ kó lójó fojú ya fọ́tò rẹ ló fún ọjọ́ náà. àwọn àjọ àná Muhammad gbogbo ayé lọ́ra náà bìbí káyé ìparẹ́ àwọn tí ń bá lò pọ̀ táwọn àwọn àwọn tí wọ́n tẹ̀lé ànábì àwọn náà burú díẹ̀ wọn ò burú tó kan àwọn tó burú tó kan àwọn àjọ rẹ̀ nu àwọn tó ń tẹ̀lé àwọn eléyìí náà tó burú gan wọ́n tó fi tàwọn akọ́kọ́ lọ àwọn àjọ rẹ̀ nu tó fi dédé àwọn àdáadáa yìí náà àwọn àjọ ànábì làwọn yìí náà láàyè láàyè bàbá mo gbọ́ lára àjọ ànábì náà rẹ o <laughs> mo gbọ́ kíkẹ́tì kan nísìn ẹnìkan pé àbí bọ́mọ́dé mẹ́lẹ́ fóònù yìí. bẹ́ẹ̀ ẹ̀yin náà lè gbọ́ wọ́n yẹ kó mi kà mọ́ gbọ́ rẹ̀ wọ́n pe àlùmọ́ mọ́lẹ́kàr wọ́n yẹ pe àkíyèsí rẹ̀ sí àwọn àṣekún ṣe. ẹnìkan tí wọ́n máa ń pè é dáadáa yàn yìí ó ti wá mú ọkọ̀ ọdún mọ́ nọ́mbà rẹ̀ nínú sí pé mujahidu arẹmú <laughs> mujahidu arẹmú <laughs> mo pe àfáyà jùlọ àfàlà bá sọ̀rọ̀. <laughs> ó wá gbé ìkan wọn kiri lágbé fóònù rẹ̀ ẹ̀yin lẹ́ ń dààmú àbá bíbù ẹ̀yin lẹ́ ń pàápàá bíbù bá ilé àbá rẹ̀ yẹ ó bá kí ọ̀fọ̀ bọ́nu bá ọ̀fọ̀ bá ń pè rẹ̀ àfa àwọn ìjọ alẹ́ mi náà nù àwọn tálábí ó jẹ́ iná nù lójú sọ fún yín pé wàláì àwọn nǹkan ti ṣẹlẹ̀ nísìnyí ọlọ́run fi ń bẹ ọlọ́run fi ń fi sànú ẹni tó bá fẹ́ ṣe ríire ni pé ká mẹ́ta yẹ̀ láàbá aláwọn àfa yóò gbọ́n àwọn àfa àwọn tó wọ́n pé àkídà wo ló bàjẹ́ tẹ́ ẹ fẹ́ ti tẹ̀sí yìí rẹ̀ rẹ́ o torí inú ariwo tá gbùn pàkà kiri pé àkídà wo lẹ fẹ́ ti tẹ̀sí yìí rẹ̀ àkídà wo ni ò da ẹ wá wo àwọn ọmọ rẹ̀ ọ̀kẹ́kẹ́ òun ni wọ́n fi òtòrò kọ ọ̀rọ̀ jẹ na ibi tá a ti lọ bí apara ti lé yòóni wọn ní ká nẹbi sallallahu alaihi wasallam kó wá jẹ́rìí àwọn àjọ tiẹ̀ náà àwa yìí àwọn àjọ ànábì ni o àwa yìí náà burú o àbú táwọn tà náà àwa náà sọmọ yóò lè báyìí wa àmọ́ àbáta abala náà bá ń ta lónìí àwọn bá bá bá àwọn bá kọ àwọn àbá àtọ̀hún àwọn náà ti jálàbí àbí wọn ti jálàbí wọn ti jálàbí àwọn lórí èèyàn yìí. gbé bá bíbù gbé bá bíbù sọ ọmọ ìlú sílùú àwọn ọmọ ayára àgbà ẹ̀ ẹ̀ máa ń fara. pépà bíbí pépà bíbí ló ń sọ. ọ̀rẹ́ ẹ̀ máa máa bẹ́ẹ̀ máa lò. ọ̀rẹ́ ìtàrí ló ti bá àlàjò sí mi. ló gbé fà bíbí. ládùúgbò bá mi sọ̀rọ̀. ìwọ ò ara rẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ ọ̀là àlàjò kú ni. ọ̀là tó bá lọ ìràwé ọ̀tá gbòlórúkọ tá à ń fi àrùn àdúgbò yìí lọ. Ah, kódà ẹ eh, ẹ ti bẹ̀rẹ̀. ma ma ọ dị ma dị Hello? Hello? Wow, no. Eh? You guys do? Eh, hello? Wow, What

wọ́n gbé lórí lẹ́yìn ọ̀bọ̀ ọ̀là alájọkú ni ọ̀là àwọn adébáyọ̀ ọ̀là àwọn olùgbé ọ̀là alájọkú ni ọ̀là balẹ̀ ni gbé fún mòdílù mòdílù akọ́kọ́ wọn. òkúkú yìí ló lóko tó ń sọkú nípa irun ọ̀là alájọkú ìràwé ọ̀tá gbòlókọ tá à ń wọ́n ń fi ta ọ̀ọ́lẹ́ni tí sọ̀rọ̀ kí ló dé ọ̀ọ̀tẹ̀ wọn lẹ́nu ẹ̀ anya ọsọrọ jáde fi fọ́jú ilẹ̀ ụlọ ìbò tó bí ìṣe ń bọ̀ sọ̀rọ̀ yìí ọmọ ayádáyàdá ó ti sàgbákò. tẹ́ẹ̀rí mo ti gbọ́ tẹ́ mẹ́rin in tó sọ ní ìlérí títì ẹ̀lẹ́yà hàn mi kẹ́mọ̀ pé àwọn ní kìí tó kó kọ́pa bó ṣe sọ mo ti gbẹ́ tẹ́ẹ̀mí àbẹ́bà wọn ní ìlérí títì ẹ̀ pé kí n wí kan ní orí òdiwí ni àfọ́sábà làwọn eléyìí ẹbí ń kọ pẹ̀lẹ́ lọ àtàràwé làwọn kan àtàràwé. ẹ wo kẹ àwọn tó wà bọ́ níjà wọn ọjọ́ àgbo tó wọ́n ti wá sáwọn yàn nìyẹn ẹ wo bí ṣe ń so àsìkò tó tọ́mọ̀ wọn bá fẹ́ fi hàn àlèhùn mọ̀ yìí ni ti àwọn ìwo làáfà táwọn tẹ́tí dọ́rọ̀ wọn bí wọ́n ti nínú sọ fún yín wọn eléyìí ní ti wọ́n ti tẹ́ kò mọ̀ pé wọ́n kò mọ̀ pé rìkọ́dù ẹ̀ ni gbogbo ṣe rí nù kò sí ti kò ha ọ̀fọ̀ kọ̀ kò sí ti ẹ̀kọ́ fọ́nù wọn kéré kó ha ọ̀fọ̀ ó mọ ọkọ̀ ni tó lé yóò ha. ẹkú kankan lọ́fẹ̀ẹ́ bá wọn fi wà wọn lọ́wọ́ ayé. sáà àfa làwọn eléyìí ibi tá à ń lọ kọ́ ẹja gbé tí wọ́n ti ibi tá a ti dé bẹ́ẹ̀ àwọn ìjọ àlẹ́bí làwọn eléyìí náà àwọn táwọn ẹlẹ́bí ó jẹ́rìí làwọn eléyìí tẹ́kọ̀ọ́ nira fáwọn ẹlẹ́bí láti jẹ́rìí àwọn eléyìí ọlọ́wọ́n ní kálẹ́bí ó ya fọ́tò rẹ̀ idha ji'na min kulli ummatin bi shahidin wa ji'na bik ala haula'i shahida. káwọn wá jẹ́rìí àwọn ìjọ wọn èyí tó rọrùn pé ó rọrùn fún ọkàn jẹ́rìí wọn anábì Nuhu wà lẹ́sìn láti ọ̀la ó lè jẹ́rìí àwọn ìjọ rẹ̀ àwọn ìjọ rẹ̀ náà ní ẹnu àwọn tó bá tẹ̀sẹ̀ ní tó jíjẹ́ fún wọn gbọ́ níjọ́ tó ti kú ìjọ rẹ̀ títán Musa bẹ́ẹ̀ Ibrahim bẹ́ẹ̀ àmọ́ anábì Muhammad ọlọ́run ní ìran wà nẹ́bí sí lẹ́tọ̀ mo rán ọ sí gbogbo aláyé gbogbo àgbáláyé mo rán ọ sí kọ́dà ó tún rán mi sàn àlìjànú ọlọ́run wà ní wà nẹ́bí ìyá fọ́tò rẹ̀ tábà pò ó náà tábà ní kọ́ wá jẹ́rìí àwọn ìjọ tiẹ̀ náà báwo lọ́jọ́ kò ṣe rí fún ọ wà nẹ́bí wà láyà nẹ́bí bu ẹkùn nígbà tí wọ́n káyà ìdíbẹ̀ fún kò tẹ́ mọ́ ká o olókọ́ gbọ́ káwọn sọ́wọ́ yìí tó gbọ́ o kẹ́ẹ̀mọ̀ pé wà á sí táwọn gbọ́ wà sí tinú òní bàjẹ́ àní sọ pé òun gbẹgbẹ ló ń bá wí ló sọ lóòótọ́ àwọn aládàára dáná náà ló jẹ́ iná rẹ o àwọn àfa táwọn yẹn ń fojú ẹni lọ́wọ́ bá ń wò ìgbà tọ́mọ tó ń wá ń pọ̀pọ̀ báyìí tẹ́fà bí ibùgbẹ́ ti di àwọn ọkọ̀ àdúgbò ojú bá ń lọ tá a bá sọ pé òun ní tó ń kọ́ lé kéwù jọ̀pọ̀ lọ àwọn ẹ̀mọ́ ń jiyàn ni láwọn lè fi wọ aláṣọ dúdú aláṣọ búlù kò sí nǹkan tó fẹ́ máa ń pọ̀ ọ̀pọ̀ ọdún ní sọ fún wa àsìkò kan wọ́n mọ̀ kọ́ fún bọ́ọ̀dù báyìí ni àwọn náà ti dalẹ̀ tó kọjá lọ alákàntì àkáǹtì la máa ń pè notebook city leaves ẹlòmíì lè jẹ ẹlòmíì lè jẹ eighty ọ̀fíìsì aláǹlá wọn ni gbogbo ẹ ní bá ẹ ní bá àdìsí ànábì mbẹ ẹ ní bá ọ̀rọ̀ ẹdùn tẹ́míyà mbẹ ẹ ní bá ọ̀rọ̀ ọ̀rọ̀ kẹlẹ àwọn ọ̀rọ̀ tẹ́pẹ́ kò sí gbìyànjú láyé bí ọ̀fọ̀ lẹ́nu bá mbẹ èjì ó gbé wa níjọ́ tí mi gbàgbọ́ yẹn súnà yìí náà mo súnà. àwọn tájọ lọ náà àwọn ah, súnà ọmọ yẹn ti súnà kó dá súnà sórí torí bá yẹn. o torí èmi ń sọ eléyìí àárín kọjá mbẹ̀ ni ibi a ti lọ ìjọba ibi ti bá a sọ lónìí ó tún kọ àwọn àwọn eléyìí ò ju àfa aláwo ẹ̀dàkùn tó sọ ní kálólórí fún àwọn akọyàn ó lè ju kéwú lọ èyí ò lè rí pídì àkọ́ àdìbá àbá àdìsí ànábì kéèyàn máa pìkì ẹ̀ bá a ti yẹ ọmọ ìwádà wọn fà ìwádìí sọ kéèsì ìbò níbi pa èdè tó yẹsẹ èdè bàbá wa tó yẹ arábìkì sábà wọn ò lè rí pídì ẹlẹ́ẹ̀ máa àrùn lẹ́sìn yẹn kéèyàn máa kàtọ̀ mo ti gbọ́ ẹ tẹ̀ máa ń mo ti gbọ́ méjì ní ilé rí títí gbólóhùn kan bẹ́ẹ̀ sáfà làwọn eléyìí tá a máa ń sọ báwọn èèyàn òfin gbàgbọ́ kí ló sì ń bá a sọ wọ́n ní tóun sọ yóò dá mọ́sọ àwọn èèyàn nu tàbí bùtì òun wá sí pé lọ gbáà níbo lọ ti kéwù àná wá kí ó mọ́rí káàsì á ti á kí ó mọ́rí káàsì ṣe nǹkan mọ́ra jẹ́ tó kẹ́kọ́ mi lẹ́bọ ṣèbí tẹ́ ń kọ́ lẹ́lẹ́ lẹ́yìn ẹ wo bá fákìrù ṣé ilá yóò ṣe ní tí ẹ bá lé ẹran kọ́ yàn ọ̀pọ̀ ẹ̀rẹ́ kọ́ wa náà ẹja gbé tí wọ́n ti jágbe kan ẹja bọ́ síbi nínú tó lè ba islam wa jẹ́ olùwà nífàkù wa ìwà mọ̀nàfìkì ìwà mọ̀nàfìkì wa ni pé kọ́ wa nígbàgbọ́ pé ẹ̀sìn míì tún lálàáfíà bí islam náà ti lálàáfíà ẹ̀tún wọn lẹ́ẹ̀kan máa ti tún wọn náà ẹ̀sìn lálàáfíà kó máa jáde nú ọ̀rọ̀ àwọn àfà pé ẹ fi àwọn ẹ̀nà sọ́wálẹ̀ àwọn kírísítẹ́nì ẹ̀sìn wọn náà dáa ara àwọn kan pé aláàlùsùn náà lónìí tẹ́pẹ́ mi ní hajj tí wọ́n nìyẹn. àlẹ́ àgàn mini hajj rẹ nu òfin ti alùsùnà o mini hajj òjò ju alùsùnà wà bí ẹ bá máa ń ṣe bí ẹ bá máa gbogbo ẹni pé ẹ pa ìsìkọ́lá aláwùjọ sílẹ̀ anábì sọ ẹ káwa kristian àti mùsùlùmí káyọ̀dé nìyí kájọ kan náà káwa lù nàìjíríà that is dáwà àti ọ̀gbìn àná lọ. ó sọ̀rọ̀ kan níjẹ̀ta àbíjẹ̀rin ọ̀rọ̀ ebú ni ọ̀rọ̀ àbújá kan bàyàn lọ́kàn jẹ́ ni bọ̀tí lójú tí wọ́n ọlá tí wọ́n pèpè sí nìyẹn tó wọ́n rí láìda pé níjọ́ nígbà tó sẹ̀ dá àǹsá ìsìlámù lẹ̀ àwọn kírísítẹ́nì máa ń wábẹ̀ dáadáa kò sí kanú wọn táwọn afáàbẹ sọ di kírísítẹ́nì àtọ́sọ di mùsùlùmù kò sí kanú wọn táwọn sọ di mùsùlùmù. irú ọ̀rẹ́ irú ọ̀rẹ́ lè dọ́lẹ́sọ̀rọ̀ yìí ẹ̀ẹ́rì kan sọ di mùsùlùmù gbogbo wọn. wọ́n sì ń wá dọ̀ yín àìmíyẹ àwọn ọmọ tíwọ́n ti lọ di christian lọ́dọ̀ tí wọ́n èròǹgbà tí wọ́n tó fi gbé kékeré kalẹ̀ ẹ̀kọ́ rẹ̀ ń fi ẹni ó mọ̀ pé ẹ̀kẹ́ gbé àṣà kalẹ̀ èrè lásán ni tí ó mọ̀ tí wọ́n ti sọ lẹ́nu. sùúrù àwọn méjì àgbà yìí kò bá kò bá mu ó lè ba ìsìlámù yẹn jẹ́ nítorí pé àwọn àyà pọ̀nù alùpùpù kẹrì tọ́lọ̀ sọ pé àwọn eléyìí kọ́ ẹ لم يسمع به أحد من هذه الأمة نصاري يهودي أو نصراني ẹnì kan ò ní gbọ́ pa mẹ́sẹ̀gì tí mo mú wá nínú ìjọ yìí kò bá jẹ́ yahudi ó gbọ́ pé anabi gbé ẹ̀sìn kan wá ń pè ní islam kò bá jẹ́ nasara anabi ní sọ̀rọ̀ yìí o àdìsí abúlé wa ni muslim kò bá jẹ́ nasara ó gbọ́ pé anabi gbé ẹ̀sìn kan wá ń pè ní islam wàmẹ́ẹ̀t yẹ̀wúdí yẹn àbí nàṣọ́rà ni ó wá kú lórí ẹ̀sìn yẹ̀wúdí rẹ̀ wàhálà mi yóò mẹ́nu bìmọ́ òrìṣẹ́ tòbí ìtọ́nà bá fi rán mi sí ṣe ìsìláàmù wà nígbà pẹ̀lú ẹ̀ ó fi kú lórí ẹ̀ anábìrin ilà káàná ní asuhabi náà kò sí ọgbọ́n tó dá sí yíwọ náà náà ọba. fẹ́ bá ní ní àwọn pé kó máa já ìlẹ́nu mùsùlùmí pé ẹ̀sìn ọlọ́run kan lájọ ń pè wàhálà àfọlọ́ọ̀bà kan náà àwọn ń fi allah tá a bá fẹ́ ṣàdúrà tiwa a máa fi ọlọ́run sàánù mi ta ni jẹ́ ọlọ́run allah náà ní jẹ́ bẹ́ẹ̀. ǹjẹ́ náà wọ́n fẹ́ ṣàdúrà tiwa ta ló máa ń pè ṣé jésù lọ́rùn ti yín ni ṣé ọlọ́run kan lẹ́jọ́ ń pè ọ̀nà tẹ́ gbọ́gbà ló pè àbó inú ọkọ̀ náà bá wọ́n gbọ́ jésù nù rẹ̀ rí. sàwọn òfin ọlọ́run ọba a ṣe ọlọ́run ọba kan náà àwọn ń sin ọba allah òun la fi ń pè kábàánisòro òun la pè kó dáàbò bò wá tábẹ́ tọrọ nǹkan táwọn wá oore òun lá pè kó sóde fún wa bọ́tí àwọn àwọn òkè ń pè o Jésù làwọn máa ń pè so kí wọn pé ẹ̀sìn yẹn náà kó lálàáfíà èyí tó wá wọ́ sí ìkọ́lá náà ní wàlíjẹ́ náà èyí kó ló sì rọrùn bẹ́ẹ̀ kò rọrùn pẹ̀lú tí mẹ́rin ọ̀rùn hàn táwọn kà tọ́lọ́ tó kalẹ̀ fún adébà Muhammad sallallahu alayhi wa sallam olúwa ní innamal mu'minuna ikhwa mùmìnì àti mùmìnì ẹ̀yin nìkan yín lọ́mọ ìyá ara yín èwo tún ni àwọn ọmọ ìyá yín ẹlẹ́sìn kejì àwọn ọmọ ìyá yín alẹ́bí ò lo language yẹn kò ló fún àwọn nasọ́rọ̀ àti yahudi kò ló fún wọn láyé ó sì lò pẹ̀lú wọn kò pín ọlọ́mọ ìyá níta alẹ́bí sọ pé alimuslim ahol muslim níta alẹ́bí sọ nù mùsùlùmí o ọba jẹ́ mùsùlùmí ọkà ọba jẹ́ mùsùlùmí madina ọmọ ìyá ẹlẹ́jọ jẹ́ anabi ò sọ pé alimuslim wa nasara wa yahudi ikhwa anabi ò sọ bẹ́ẹ̀ rí mo lẹ́jọ́ ayé ti so àwọn eléyìí akíndàjú ọ̀dà ni ìyẹn takọ ọlọ́run ọba nìyẹn kákìsí àníyẹn torí ọlọ́run ọba inna dina inda Allahi al-islam. na nínú àwọn nǹkan tí ó tún kó sọ àwọn ẹsẹ̀ mùnáfìkì مناصرة الكفار ومعانتهم على المسلمين لأن المنافقين في حقيقتهم كفار فهم يناصرون إخواتهم من الكفار على المسلمين لا لا ṣe mùnáfìkì هو ni kẹ́ni المسلمين ń pèrè mùsùlùmí محمد هو kèfèrí lọ́wọ́ kó ràn lọ́wọ́ lórí mùsùlùmí. a ní tí mùsùlùmí bá sábòsí lé ẹni tí èsì mùsùlùmí lérí ìsìlámù tí ẹ̀sọ́ bẹ̀rẹ̀ láyé tó yíwá ní sìn kí mùsùlùmí kí ìsìlámù á gbéjà kèfèrí òní ìsìlámù kì í ṣe bẹ́ẹ̀ àkó á gbéjà mùsùlùmí ìsìlámù kì í ṣe bẹ́ẹ̀ o. kì í ṣe pé táwọn sọ yín nígbà tí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí wá jẹ̀bi ràn án lọ́wọ́ lérí kékeré tí wọ́n á sọ ṣàbòsí fún ìsìláàmù fẹ́ léyìn òní. ilé ilé ẹ̀kọ́ tá níbi sallallahu alaihi wasallam tó kọ àwọn sọ̀hábà rẹ̀ nígbà tí Ali radiyallahu ta'ala anhu tí fi ń jẹ́ khalifa tí fi ń jẹ́ aláṣẹ àwọn mọ̀mọ́ni. ìwọ̀n lọ lójú ọ̀nà lọ́jọ́ kan ìgbà tí ń lọ ìdà bọ́lẹ̀ wà á mọ̀ kó bọ́lẹ̀ ó ti wá jìnnà kó tó mọ̀ kó bọ́lẹ̀ ó wá padà ó wá rí yahudi kan ó wá ní ìdàmílélẹ́ yìí yahudi ní èsì dàrẹ́ o èyí ó sì dáadáa rẹ̀ náà ó lè mú ní olùwọ̀kọ ni amírù mọ̀mìnì òun lọ láti mọ̀tí sábà ń sọ amírù mọ̀mìnì ikú tí wọ́n ju pẹ́ẹ́dẹ̀dì lọ torí ibi táwọn ń darí ibi táwọn ń darí àgbáláyé ni láwọn ìlú tí wọ́n ti lajú tí wọ́n ti dàgbàsókè ju àwọn nàìjíríà yìí lọ làwọn ń darí tọ́wọ́ bá ti wá rí bá nísìnyí kì í sí wàhálà fún ẹja gbé lọ sí kóòtù ni ẹja gbé lọ sáwọn ìjọlájọ. àwọn yahudi bẹ láyé gbà náà táwọn náà ní kóòtù wọn ó wá bèèrè pé ó wá bèèrè lọ yahudi pé níbo ni káwọn gbé lọ. yahudi ní kóòtù náà láti gbé lọ ẹsẹ jẹ mùsùlùmí olóbè lọ rẹ o amílò mùmíní. wọ́n sì ní kápá lórí àwọn yahudi gbà náà wọ́n á gbé lọ wọn náà wá jókòó báyìí wọ́n á ń dájọ́ Ali ọ̀bí Allah ta'ala anhu wọ́n ní kó lọ mú ẹlẹ́rìí ẹ̀ wá tí ó fi sọ pé òun ló ní ìdá yìí tiẹ̀ ni torí wọn bá lọ́wọ́ rẹ̀ ẹni tí wọ́n bá lọ́wọ́ rẹ̀ lágbà kó sì nìyí òun ló ní wọ́n á àti ìdá ilé yìí ká ẹlẹ́rìí rẹ̀ ó lọ òun ni Islam ọgbà yọ̀ǹda kò fi gbà á láàyè kọ́mọ wa máa jẹ́rìí ọmọ wa máa jẹ́rìí bàbá kálísì bá gbò bí bá ṣe tó légbò tó rí kẹjẹ lára ẹ̀ dára wọn làwọn gbà kú mẹ́lẹ́bí nù ó lẹ́nu kan tó wọn nínú tó bá rí bẹ́ẹ̀ ẹjọ́ ta dání pé ìdáyé èsì tiẹ̀ nù tó o bá lè provide ẹlẹ́rìí wọn wá ní kí ìyàwó di máa gbé ìdá lọ mùsùlùmí nù kì í sígbà tí ìsìlámù lágbára kárígbà tí islamu lágbára ni wọ́n tẹ̀ ti ti fi àlè islamu ni wọ́n darí àwọn yahudi máa gbà ni àwọn náà ń darí àwọn yahudi náà yahudi wá jáde ó wá rí islamu gẹ́gẹ́ ó yàtọ̀ sókò táwọn yẹn ń pè ó yàtọ̀ bó ṣe wọlé padà nù ó wá ní àlè nìdálótọ́ tó ló ń gbà tó bọ́ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ń ti rírè òun bá wọn dídí amírùmùmínìn òun bá tẹjọ́ lérí nǹkan rẹ̀ àwọn náà sì mọ̀ pé àlì ò ní pa wọn àbí wọn mọ̀ àlì táwọn sọ wọn gba hadith lẹ́nu rẹ̀ èyí tó jọ́ rẹ̀ sì wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n mọ̀ pé kò ní pa wọn láéláé láwọn sọ̀hábà wọ́n mọ̀ kò ní pa wọn. àmọ́ torí pé Islam fi rẹ̀ ni pé tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ẹjọ́ wọ́n ti gbé kalẹ̀ rí kọ́ra bó ti ànẹ́bí ọmọ náà ni òun ló provide ẹni tó jẹ́ ẹlẹ́rìí àwọn ti gbà pé wọn parọ́ kọ́ síkọ̀ làwọn àwọn àjàbàtà nù síkọ̀ ni síkọ̀ ló sọ ntí wọn bá fi lè sọ láwọn abáyé dé sábà ìpínlẹ̀ àwọn ọ̀nà sọ kò sí ni àwọn olókùn táwọn lọ wà káwọn lọ wọ̀ wò àwọn ìwò ìsìlámù ti kọ́ wa báwọn. ǹjẹ́ àkún fàásìkún bìnàbà ẹ̀yìn fatabayyanu ọlọ́ọ̀ni gbogbo ẹ̀ tó bí ọ̀rọ̀ kan á bá yín gbogbo ẹ̀ bá bí ọ̀rọ̀ kan á bá yín lórí ọlọ́run kẹ́ tó rí a ẹ̀sìn wá nílò ọ̀rọ̀ náà. à ń tó sí ibà kọ́ọ̀mán bí jahala fàkóṣìdìhù àlàmà fàálì tó múnà dìní. kẹ́ ẹ mọ́ wa pẹ́pẹ́ pé ntí yẹ kẹ́ ẹ jà sí pẹ̀lú àìmọ̀ kan lẹ́bi sí àwọn èèyàn pẹ̀lú àìmọ̀ kan lẹ́bi sí ètò ìdásá èèyàn tẹ́ bá padà wá mọ̀ tán ẹ máa kábàámọ̀ lẹ́nu tí ẹ ṣe àwọn ìwádìí. sọ alimuhi ká bẹ́ẹ̀ rò pé arákùnrin wọlé padà ó wá rí islam ṣeré islam ṣeré rè torí pé nínú ẹ̀sìn tí wọ́n yìí lè dán ìwọ gan aláṣẹ gan àti ni wọ́n lè ní kán rí ọmọlẹ̀ wọ́n lè wá gbà lọ́wọ́ ẹ̀yán túláàsì tí wọ́n mọ̀ pé ọ̀nà lọ ní wà ní ọmọ wa bá mú wa ẹ gẹ́ẹ̀tì báwọn ti rí bí islam rè ó sì gba islam tó a ní gẹ́gẹ́ bí níṣẹ́ yìí kìí ṣe pé níta sọ̀rọ̀ pé níbi tàbí sí o tó ẹ pé ó dá ẹjọ́ mùsùlùmí á jẹ̀bi lóòótọ́ wọ́n tó jẹ́ mùsùlùmí ó dájọ́ ẹ̀ náà yìí. àmọ́ nǹkan tó yẹ pé àwọn méjì ọjọ́ ń wá ni nígbà ń sọnù bóyá wọ́n ń wá ni àbí wọ́n ń já sí ọ̀rọ̀ ẹ̀sìn àbí wọ́n jọ ń wá nǹkan kan tó jẹ́ ipò síbà nísìnyí èèyàn kí ń Islam ò gbà kájí kẹ́ tí òfin ṣe mùsùlùmí kó máa jẹ gàba lóra lórí mùsùlùmí bìtìrí òfin ṣe òfin jẹ gàba òfin jọ ọ̀gá lé mùsùlùmí lórí bìtìrí èsì bẹ́ẹ̀ àwùjọ yìí dàrú ni. ló fi jẹ́ sí pé tí ọmọ bá jẹ́ mùsùlùmí ọmọbìnrin ọmọ bá jẹ́ mùsùlùmí táwọn òbí rẹ̀ bàbá rẹ̀ bá fi lè jẹ́ gèfèrí islam gba islam ìyọ̀dálẹ̀ tí bàbá wọn ni ó so igi ọmọ rẹ obìnrin fún mùsùlùmí torí ó fẹ́ jẹ́ wàlíù rẹ nìyí wàlíù rẹ mùsùlùmí ò sì gbọ́rọ̀ gbèsèrí ò gbọ́rọ̀ jẹ́ wàlíù lé gbèsèrí mùsùlùmí lérí èdè òtún bẹ́ẹ̀. tí bàbá yìí wá bí ọmọ ọkùnrin tó yẹ pé ọmọ ọkùnrin yìí ó tún wá jí àbúrò fún obìnrin tó fẹ́ ṣe tó fẹ́ ṣe ìyàwó yẹn fún wa jẹ́ mùsùlùmí. sẹ́pàbúrò ẹ̀ tó le òun ló jẹ́ wà léyìn léyà rẹ̀ láti rẹ̀ lórí. ẹ wo bí Islam ti yẹ pé àwọn bèbè wípé táwọn ọmọ sàpọ̀lé fún wọn. òun ló fi jẹ́ pé wọ́n bá yàn lọ́kàn jẹ́ tó bá ti di ọ̀rọ̀ pé a fẹ́ yan àwọn tí wọ́n darí wa nílànà tó gbé kalẹ̀ léyìí tí ìsìlànà Islam náà tẹ́ bá ń bá àwọn yẹn sọ̀rọ̀ àmọ́ sọ̀rọ̀ ọrú àwọn yóò sọ̀rọ̀ ọrú. àní ìjẹ́ wìláyà bó bá ti kú mùsùlùmí òun rọ́ọ̀bù tó bó bá ti kó rọ́ọ̀bù tó kó láwọn èèyàn àwọn èèyàn wọn lè gbà lọ kálágbọ̀ yìí dáadáa yóò mọ̀ kó wa jẹ́ tí yóò mọ̀ kó yẹ náà ni nà tó sọ mí kọ́lá olè máa pa arúgbó adébẹ̀ nà tó sọ mí gbogbo tí ń jẹ́ aburú ayé mùsùlùmí yóò mọ̀ sí fún atúbá débẹ̀ ìjẹ́wì láyà rẹ̀ léwa lórí ó sì lẹ́tọ̀ọ́ ju kékeré tí ò ní pa wá tí ò fún wa ló ń jẹjẹ lọ ntọ́lọ̀hún káàfẹ́ ni pé kó já sí pé ìdánu mùsùlùmí gbọ́dọ̀ sílẹ̀ ọ̀gbẹ̀ bíi láíláí ọlọ́run òfin sí ni lójú mú ẹ̀ta ń fún ìdíje yìí wá dáadáa bàbá sọ́mọ nu níjọ́ tọ́mọ bá fi lè jẹ́ mùsùlùmí nígbà bá yẹ wá ṣe kí bàbá bá jẹ́ jẹ́ bèrí kàtàn ṣe báwùjọ ti rí camouflage the cow òun ni báwùjọ ti rí kọ́mọ̀ ni wọ́n gbọ́ ọmọ kọ́mọ̀ ni wọ́n gbé ọmọ a kàn lọ pé tọ̀ afẹ́kọ̀ ọmọ yìí fáwọn bá lọ́wọ́ bá ti yarí kò wọ́n tọ́ akàn á pọ́n lẹ́ni ẹ̀ẹ̀kan fi ẹnìkan kọ́dà bí ọmọ yóò bá ní ọmọ tó jẹ́ mùsùlùmí ẹ̀ẹ̀kan pe mùsùlùmí kan ládùúgbò báfa kan ni àbọ̀rún ni ẹ̀sìn wàlíù fẹ́ nìyí kí ìjánu mùsùlùmí kó gbé lọ́wọ́ kẹfẹ́rí tó o bá wà ìbá tẹ̀lé báyìí nìkan èyí gbọ́dọ̀ sọpọ́tì kẹfẹ́rí lórí ẹ̀. torí pé tí yẹn bá fi sọpọ́tì kẹfẹ́rí ìwà mùnáfìkì nù àwọn afáwa ni pé mùnáfìkì ó jẹ́wọ́ kóhùn sọ máa lè nu torí pé nípìnlẹ̀ àti mùnáfìkì àti káfíìrì ọmọ ìyá kan náà ni wọ́n wọ́n yàtọ̀ sí mùsùlùmí innamal mu'minuna ikhwa mùmìnì àti mùsùlùmí bá wọn sọmọ ẹ̀yà èyí sì ní tó dálẹ̀ kó wá gbé fún orí ọmọ ìyá rẹ̀ kó alógún bọ́ta rẹ̀ èyí tó síbẹ̀ láéláé ìwà mọ̀nà ti gbà ní o jàmá ó sì ní ewu táwọn sọ fáwọn èèyàn gbogbo ore gbogbo ní máa mẹ́mẹ́ mo gbọ́ ìgbàgbọ́ sí bòyẹ́ fi ń bọ̀ wá mo gbọ́ kẹ́sẹ̀ ti kan lùdíjìmù ló ṣe kẹ́sẹ̀ yẹn náà ó kà sí kí sọ̀rọ̀ ẹ̀kúlé kì í sọ̀rọ̀ ẹ̀kúlé o fúláwọn náà ṣe ń ṣe ẹ̀kúlé. wọ́n yẹ kó lórí fóònù mi ni mo ń lórí fóònù mi. ẹni wọn ń kàpé fún Jonathan lẹ́nu church ni wọ́n ń sọ àwọn ní tí ò rí bẹ́ẹ̀ nípa Islam wọ́n gbọ́ àwọn píkítọ̀ kan wá píkítọ̀ tó wá tó ló gbówá bẹ́ẹ̀ ó gbà wọn píṣọ kan wá yẹn ó fi ẹwù islam ẹwù àwọn sùn ní mọ́nísàn gègèrè ẹmọ́nísàn kristẹni mo bá fẹ́ràn pé ó ní forget gbàgbé pé dúnú tó ti dáadáa kò ní ti dáadáa pray for him if you pray for him you pray for Jesus gbàgbé nípa dáadáa fẹ́ ṣe gbàgbé nípa dáadáa fẹ́ ṣe èyí tí islam kọ́ wa nìyẹn èyí ò kí ń ran gbèsè yìí lọ́wọ́ lórí mùsùlùmí kódà bó ṣe pé agbára bíi tẹ́ náà ni agbára bíi ẹ wo mùsùlùmí tó kọ́kọ́ bá kápẹ́bù náà ni fcc kan ni ẹpọ́tì tani kò jẹ chairman tani kò jẹ kínní torí pé àṣẹ ìjánu gbèsè ìjánu mùsùlùmí kò gbọdọ̀ sí lọ gbèsè láéláé ọlọ́run ní òkùnkùn aláyọ̀ ẹlẹ̀ níjọ tí agbára ti dọ́wọ́ àwọn mùsùlùmí káwọn máa rí àwọn ìsúgbà yìí kí gbèsè yìí kí mùsùlùmí wa ran gbèsè yìí lọ́wọ́ lórí wọn ìwà mùnáfíkì ni o ó wá kó àgbáyé lónìí. níjọ́ ti amẹ́ríkà tí wọ́n fẹ́ bá àwọn iran àbí iraq jà ìran tí wọ́n dé iran iraq àbí iraqi mùsùlùmí ni wọ́n èyí tó ti hàn sáwọn tọ́lẹ̀ sòdòdó láyé pé ẹ̀sìn ní amẹ́ríkà fẹ́ gbógun tì wọ́n fẹ́ bá jà yìí náà wọn ò wá lè rí wọn bá wọn jà àfi kó jẹ́ jójo lọ́rùn pé wọ́n gbọ́dọ̀ bọ́ sí kọ́ńtírì tó bá súnmọ́ àwọn kọ́ńtírì àbẹ̀ kọ́ lè tó tó lè bá wọn jà lápèjúwe nísìnyí ọlọ́mọdé àríyọ àlà bọ́yá àwọn tó ń bẹ lọ́jà ọba àwọn ará ọjọba tẹ wọ́n fẹ́ bá àwọn ará mi lẹ́nu lọ́jà n ò lè rí abáàgbẹ̀ bájà àfi tí wọ́n bá dé sábó láì wọ́n pọ̀ lù àbí ẹ̀kọ́ báwọn bá ti dàn láyè wọ́n padà ni. Amẹ́ríkà wọ́n á gbé gbogbo wọn wọ́n á gbé sílùú mùsùlùmí tó súnmọ́ ìlú wọn gbé sí Kuwait. Nínú àwọn ìlú táwọn pẹ̀lú Ìsìláàmù ni tó gbókò ẹ̀ lérí kọ́lá tó ń ṣe pọ́jẹ́tì dábàdílà tí ń gbòòrò Kuwait ni. Ẹ wo oorun rẹ̀ tètè yìí lọ́wọ́ lórí ọmọ ìyá rẹ̀ Mahama Khan. Tó bá ti kórí gbogbo aburú tí ẹni ìbàtẹ̀ ṣe kèé sàwọn tí wàá dìde àná

àti sunna lọ́lọ́wọ́ tó dágbàlá ń fàánì wa. ànábì ń sọ fáwọn sọ̀hábà fúlàjù kan bọ̀ wá o wọ́n mọ̀ fìyà jẹ o ànábì ń sọ fáwọn sọ̀hábà báyìí ní ọ̀nà mùsùlùmí wọ́n wá wà láàrin gbèsè yìí mùsùlùmí wà dà gẹ́gẹ́ bí àgbàrá àmùsùlùmí wà gẹ́gẹ́ bí ìdọ̀tí tó wà nù àgbàrá àwọn gbèsè yìí ìdọ̀tí kó ságbàrá bá àgbàrá tó ságbàrá tó máa ń gbàdọ̀ tí pẹ̀lú ṣe ní ọgbà sọ́yìn ní ọgbà sọ́run. ọ̀rọ̀ yẹn wá dààmú látàrí àwọn sọ̀hábà wọ́n á béèrè béèrè kan wà lórí pé hali min qillatina ya Rasulullah. ìyá yìí pọ̀ bọ́sẹ̀ òní yẹ̀ yìí sáà kéré sí àwọn mùsùlùmí kéré gbà náà ni wà nẹ́bí torí pé pé táwọn báwọn àti béèrè ìgbà táwọn fi báwọn gbèsè rí jà gan táwọn tó nǹkan wọn ò bí wọn dá kàlà wọn àbí ẹ̀kọ́ ni. kátó wá ní pé ìsáàmù pọ̀ sí ìsáàmù tí wàá pọ̀ ńgbà náà ni wọ́n á bèè pé táwọn kéré táwọn onídùn àwọn onídùn kan ni ànábì ni airport ẹ̀kọ́ pọ̀ jù wọn lọ. àmọ́ kí ló fà mùsùlùmí ò ní dúró lórí ẹ̀sìn rẹ̀ mọ́ wọ́n máa najú tó ètè bẹ́ẹ̀ bí àwọn ẹ̀sìn mi àní gẹ́sìmọ̀ ìyanu lọ́dún pa wọ́n fi ajẹ́ yín àtàtẹ́rìjìrú ìlàdínìkùn níjọ́ tẹ́kọ̀ọ́ sinmi ìyanu ni níjọ́ tẹ́kọ̀ọ́ sinmi ìyanu ni ó dìgbà tó bá parí tó bá padà sí ẹ̀sìn yín kò sáfà tí ó ta ibi ẹ̀sìn ká padà sí ibi ẹ̀sìn òní ká máa jìyà yín mọ́ òun làwọn afásù náà pàdé àtijọ́ yìí náà fún wa dìde wọn fẹ́ takò wọn fẹ́ takò ọlọ́run bọ̀ ní fún wọn ti jẹ mọ́. nàmọ́ ibi tá a dé yàn yìí ni pé ẹnì kan kí kìkìrì lọ́wọ́ lóko sí ẹ pé mo ti kílẹ̀ ọ̀rọ̀ mi láti bẹ̀rẹ̀ mo dẹ̀ mú evidence wá tó bá jẹ́ sí pé nípa àbòsí islam gbàyè rẹ̀ pé islam wa gbà àbòsí islam kì í ṣe bẹ́ẹ̀ tó di mú ẹ̀kánpù tó ṣẹlẹ̀ wá ló jẹ́ ìwọ̀n sọ̀hábà kọ́dà jẹ́ tó fún ilé kan sí. <coughs> lásìkò abákùn sì dé. Umar bin Khattab òun àti yahudi kan wọ́n ní gbólóhùn àsọ̀ wọ́n á kọ ẹjọ́ lọ́sọ́dọ̀ abubakar sèké gẹ́gẹ́ bí amirul muminin gbàtọ́ débẹ̀ wọ́n á lé kí yahudi rojọ́ abubakar wà la ó kọ́ mọ́ yahudi lérí ó ti lábẹ́ bí aníyá joseph wẹ́ àwùjọ rẹ̀ lápẹ̀jú rẹ̀ nígbà tó wá ti ọ̀dọ̀ ọmọ ó ní yá àbá rí abá hapsi kíni jọ tiẹ̀ náà ojú mọ́rúkà kan náà ni ojú ẹ̀ wá change wá bínú abákìrìsì rè abala tí mo wá ṣe tó burú nísìn ṣètò bí àtẹ́jọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Muhammad náà ni kí eléyìí rojọ́ kí wọ́n náà rojọ́ abákìrì rò pé ìmọ̀ béèrè ẹjọ́ lọ́wọ́ àwọn méjèèjì ní bí umaru nínú kí ni ó wájú abákìrì lójú wọ́n ní kí ló dé ó wá ní abakar ti ṣàbòsí ó lágbòsí kí ló ṣe ẹni tí agbẹjọ́ wá nísìnyí kò sí ọgbọ́n tó fẹ́ dá gbogbo ẹjọ́ tó bá dá bí tó bá dá mi láre wàhálà ní báyìí ìgbà tó pè òun ọlákọmọlẹ́yìn ọfẹ́ pè mí ọ̀rẹ́ sẹ́ẹ̀tì ni ìsìláàmù kò gbé kalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti dé ilé ẹjọ́ pé bàbá rẹ̀ náà ni o tó gbẹjọ́ wá àti kírímìnà mi náà tó bá ti lákọ̀ọ́mẹ́lẹ̀ rẹ̀ lérí tọ́ káwọn náà lajì Suleiman bọ́ ti wí nà nìyẹn. tó ẹni tó jẹ pé jọ ọjọ ní òun anú rẹ tó máa tẹ̀lé ah ẹni yìí ò ní ti àbòsí fún mi. à ń pàtó ọ̀dá ẹni pé bọ̀dá alájì fóun ni ọmọ fún wa pé wọn pé ní ọlákọmọlérí ẹ gẹ́ẹ̀tì mi ẹ gẹ́ẹ̀tì sọ Islam ti wà wọn Islam ò fẹ́ bẹ́ẹ̀ ẹ wo àwọn sáré mi ṣe ni bá mi ti kọ́ wọn lọ ni. kébé sọ ni pé Islam ní ká ran mùsùlùmí lọ́wọ́ lórí kí lórí àbòsí kọ́dà àgbọ̀rọ̀ gbé dúkìá wọn àgbọ̀ gbé dúkìá wọn. ànábì sallallahu alaihi wasallam wọ́n ja ogun kan bàtà ja ogun wọ́n wá sí ìka gègèrè kan tóun ò bá wọn ja ogun rárá. ànábì nǹkan pa eléyìí èdè lè bá yín jagun ni ẹ̀wọ̀n kan ìbùn gègèrè jù bá dìjogun tiẹ̀ mọ́ dìde sí i ànábì náà tó pa eléyìí dáná o kò sí ló ti pa òun ó sì yọmọ jubilé ti mo mú kan mọ́lẹ̀ àní mi máa ń kẹta làhàdà ẹ tó pèlè yìí o làyẹ̀dì kúrò ní jẹ́nà àní mi ní kò ní wà ní jẹ́nà o kọ́dà wà là tẹ́gì rí hàhà kọ́dà ẹni tó pa ẹni yóò ní gbóhùn wà ní jẹ́nà tó wọ̀ anabi tí wọn ń sàlàyé bẹ́ẹ̀ ni wọn ti jìnnà hajj sẹlẹ tó anabi wọn sàlàyé bí ibi tí mẹsì àjẹ́nà wà tí yóò mọ ìkẹ́dọ̀ àwọn ìjẹ́nà fà yóò tún mọ gbóhùn àlìjẹ́nà nígbà tó máa ń déta wọ́n fún olè máa ń déta lẹ́yìn ilé àwọn tó súnmọ́ àjù nísìnyí ilé àwọn mọ̀hásínù ni olè máa ah, ah, ń déta lẹ́yìn fún ọkùnrin àtàwọn obìnrin gbọ́n wọ̀nyí ó ṣe olè tún ẹ wá wo láti mọ gbóhùn àlìjẹ́nà. ànábì ní ibi tí sáàtì ti lẹ́bí ògbà àlìjẹ́nà ìrìn sí ẹsìn tó lè sáì dáadáa tó bá lè sáà tó fọ́tì yíẹ̀ tí ó fi sáì ibi tó wá dé òní ibẹ̀ lè yẹn wà tí o ti máa gbé wọn àlùjánnà ẹ wọ ẹni wọ́n ti fi àti ìdíkùn wọn àlùjánnà wọ́n sì mú kàfẹ́ tẹ̀lé. hada huwa islam islam gidi nu kẹ́ni ká máa sọ islam lóko tó ti tiẹ̀ islam yẹn tiẹ̀ sí payapaya àmọ́ a gbọ́dọ̀ sọ tí bá ń jẹ́ òfin ọlọ́ọ̀ba omi ń bẹ ara àwọn mùsùlùmí ò gbà ara àwọn tí wọ́n bá tọ́ọ̀ bá kàn ká wọn lónìí káwọn yóò gbàdúgbò kò ní gbà bàtà àtẹ̀dẹ́yà yìí odò làwọn sọ aṣọ àwọn ọ̀kan àwọn kan á pè wá ẹwà ẹbà ọ̀yà yìí ni ó ẹmọ́dà wá rú <laughs> àwa dà yìí àwa pè sà àwa pè tó náà ni kí kíni ìgbè ìtàn tèmi màmú tàn jẹ lọ apá tèmi màtà ìta àwọn àfihàn yìí nù kálukú mọ tiẹ̀ alhamdulilayi àti ìrìnyẹjú kálukú mọ̀ pé ọdún tèmi lélẹ́yìn nísìnyí ìní jẹun tẹ́lẹ́yìn ẹgbẹ́ tí wọ́n yanjú ẹnu wọ́n bá dọ́nu tiẹ̀ náà kódà àwọn tó wá gbọ́ yé ju àwọn tọ̀wọ́ lọ wọ́n máa fún ọlọ́jọ́ ọdún òfún ọlọ́jọ́ ọdún jọ́ ọdún òun wá rí pé ẹ àárí ọjọ́ ọdún lónìí àbá àti ní pé kábí pẹ̀lú tiẹ̀ ní kábọ̀ fún ọjọ́ ọdún mọ́kò dáa. káàbí yàrá òun lọ díẹ̀ nú máa jẹ́ ọjọ́ náà jẹ́ sí pa rẹ̀ ọlọ́run sàmúlẹ̀ ẹ̀dínkọ́ mọ́ jẹ́rú ẹ̀ mọ́ pé paradaru islam lásán ló jáde láti kìlẹ̀ pé islam sábò sí àmọ́ ọlọ́run ọba ni òfin wìláyà ìjẹ́ aṣíwájú ó gbélé ìjámúnú mùsùlùmí ọlọ́run gbélé ọ̀gẹ̀dẹ̀ yìí níjọ́ tá a bá ti wà láwọn mùsùlùmí àwọn aláfa tágbára wọn ti kó lọ́wọ́ lónìí. náà idan ẹjẹ́ akáyà kò hàn kẹrì ọlọ́run yá ayọ́ lẹ́bí náà amanu la tattakhidu al-yahud wan-nasara awliya ẹwù kìlọ̀ ọlọ́run níbi àyà mi ó sọ alẹ́ ní kò yé wa ọlọ́run bá mọ̀ yẹn mú ẹ̀ lè bọ́mọ lọ́wọ́ ó ní láti tẹ́kì dún àdúwí wọ́n àdúwọ̀ kún àwùlíyà à ẹ má mọ́ ta mi àtọ̀ta yẹn ọmọ lọ́rẹ̀ sẹ́kù kò dákọ̀ ẹnìkan máa ní sìn báwọn afáàmì bá wọn tún ní pé yẹ̀wù dínà tó rárá ni a kò dákọ̀ rẹ̀ ọ̀tá ló pè ká lọ tọ́ ọlọ́run ọlọ́run ò lọ́ta jẹ tí ó bá lóun ní ṣe tẹ̀lé gbogbo tuntun ọ̀nà ọ̀tọ́ ọlọ́run náà ọwọ́ báàbọ̀ bọ́ọ̀ bá yọ dáadáa yàn yìí wáyọ̀ àjò yọ̀ pé àwọn tọ́lọ̀ bá ń bá wí mẹ́wọ̀n ni yóò àdàkùn yàn yìí wá ní yá ayé ọ̀lẹ̀ dínà àmọ́ nù kó ti fẹ́ sọ̀rọ̀ náà nù. látẹ̀tẹ̀kìdú látẹ̀tẹ̀kìdú àdúwí ló pe mẹ́wọ̀n ni ó wá dákó àwọn ọ̀tá rẹ̀ yàn yìí wá látẹ̀tẹ̀kìdú yehud wà nasọ́ awliyaha ọ̀tọ́lọ̀ méjì náà nù yehudi àti nasọ́rọ̀ ìtì bẹ́nu kò wá ní wà ní mùsùlùmí christian àti jew àwọn náà pè ní yehudi àti nasọ́rọ̀. ọlọ́ọ̀ni ẹ má mú ọlọ́ọ̀ni ayò. ó wá ní kí ló fà á ba'duhum ba'duhum awliya'u ba'd àwọn apá ka àwọn wọn ò délé yìí àwọn náà mọ̀ra lọ rẹ̀ yẹ̀wúdí àti nàṣọ́ra kan mọ̀ra lọ rẹ̀ àmọ́ mùsùlùmí àti mùsùlùmí ẹ̀ délé yìí wa man yatawallahu fa ẹ̀rí wa nù ẹni bá rí fóun rẹ ni tóun fẹ́ sọ̀pọ̀tì mọ́ tí ó kún lọ́wọ́ tí ó fi ìjẹ́ ìfẹ́ hàn sí tó ju àwọn bíbí lọ ká ẹni náà mi lè hàn yìí ó ti dára wọn lọ káàdà huwa nípa mọ̀nà ti kínú níjọ́ tí ẹ bá fi lè ṣe orúkọ báyìí ọlọ́run ti dára wọn ọlọ́run fúnra ọlọ́run ló yọ jáde kó lọ sùn nítorí eléyìí ẹja kejì gbogbo nígbà bá ti ṣiṣẹ́ ìyẹn máa ń bí tẹ̀sílẹ̀ hàn ayé ti lajú ẹ wà débi ọ́fíìsì ẹ délé tẹ ẹ wà pa ìsìlámù ẹ pàmàbíyá táwọn tẹ̀sán fi sọ́wọ́ táwọn tẹ̀sán pé táwọn fi sọ́wọ́ báyìí níta tí wọ́n tún dà àwọn yẹn sàrí níta ẹ tó fa ìsìlámù tẹ báyìí tó fa pẹ̀lú ọkàn báyìí òun tó tíráyì ẹ tó wà fi ìsàbíyá ńkọ tó pàmàbíyá báyìí ẹjẹ aṣọ ntọ́nà bá sọ ọ́nà kò hánìkẹ́rì bá a bá sọ lónìí ká sọ́nà la ká sọ́nà la àwọn èèyàn gbọ̀ fún màá ẹ wà mọ káfa ẹwọ ẹwọ tọ́lọ́ bá sọ ní sìn àáfà tẹ bá wà rí ti sọ pé àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn kejì ó yẹ kẹ ìfọ́nù rẹ láti lọ́kùn hàn kẹrì ìfọ́nù rẹ láti lọ́kùn hàn kẹrì ba'duhum awliya'u ba'd wa man yatawallahum minkum fa innahum minhum bẹ́ẹ̀ bá ní òun rẹ̀ tó fẹ́ múlọ́ yá ayò àwọn yìí náà ni ọlọ́run ọkùnrin ojú àná mọ̀sánmọ́nù sọ́kọ́nù ti yọkù rẹ̀ wọ́n lọ yá rẹ̀ sura ní sìn ọwọ́ inna Allaha la yahdi al-qawma adh-dhalimin irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ló kọ́ nàmá. tó jama ọ̀pọ̀lọpọ̀ ẹlọ́run náà Al-Qur'an Al-Karim ẹ bá nù suratu al fifty one fifty two tó ilé ìtúnú nínú sísè àwọn a ti ka iṣẹ́ mọ̀nàkì méjì fún ara lónìí alákọ̀ọ́kọ́ nínú iṣẹ́ mọ̀nàkì kékeré kọ́ tó nígbàgbọ́ pé ẹ̀sìn míì tún lálàáfíà ju ìsìláàmù lọ. àwọn tó wà lábẹ́rẹ́ pọ̀ o ṣe pé àwọn ìlànà míì wà lónìí táwọn fẹ́ gbé wọn mẹ́sìn bí ìlànà àwọn tìjàníyà ìlànà kọ̀dìríyà àti ìlànà táwọn míì lọ mú àbí àwọn náà sáàtì kéèyàn rò pé ìlànà ní dayọ̀ àná níbi lọ. ṣe pé àwọn yẹn ń sọ ọ̀rọ̀ ń takò sínú ni ọ̀sì ń bẹ yára ni ẹ wo moderate Islam moderate Islam ṣé làákàyè lábọ̀ fún moderate Islam nítorí pé moderate Islam ní tó bá nídẹ̀ nílùú nínú kọ̀hánẹ̀ ó ní moderate Islam obìnrin tó ń lo hijab hijab rẹ̀ dé àyè is not moderate aláìsí kò ṣe tó ní moderate Islam moderate hijab òun lè tó lè jàlibáàbù tó ń kọ́lẹ̀ tó kó bẹ̀ moderate nù tó ní sọ́pẹ́ moderate òun ní sábà rí dẹ̀ nílùú fún wa kọ̀hán àbí ní sunna nàbí sọ̀rọ̀ àṣọlá èyí ti làákàyè wa láàmú àti kíni yìí láàmú àti mẹ́ńsàn moderate eléyọ̀ moderate tó ti yé ọlọ́wọ́ sàmọ̀nà wa alákọ̀ọ́kọ́ nù gbogbo lànà ìṣesí sábà gbé wọnú ìsìlámù ni àbí ti ń bẹ́ta ìsìlámù ni káwá nínú àdìọ́ kan pé òun náà lábàá bí ẹ fi lẹ́jọ́ kan máa ti bá jàre ìbí pàdé lásán ni wọ́n ń lù ẹjọ́ kan máa ti bẹ̀ kú fúrò ní jàmá. ẹlẹ́ẹ̀kejì tá tó kọ́ ni pé kéèyàn máa ran gbèsè lọ́wọ́ lérí mùsùlùmí ọmọ ya rẹ̀ bó bá ti wù kí mùsùlùmí wọ́ọ̀sì tó. ẹ̀gbọ́n báyìí tó bá ti tó bá ti kó wọ́ọ̀sì tó lẹ́wọ̀ ara wọn tẹ́ pé lápá ẹ máa bẹ̀rẹ̀ sí ṣe ẹ máa bẹ̀rẹ̀ sí àti ánìbíbí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n burúkú kí lá dáyé sí wọ́n máa kọ́ lápútù bí nínú wọn ẹ̀ ilé aríyá burú ọlọ́ọ̀ni ìdáyé torí politics ìdáyé torí orin ìdáyé torí kẹrù láyé ìdáyé torí kẹrù akọ ọjọ́ mọ́wùrí dùn mí ń kún bẹ̀rù rìsíkì ìfẹ́ òkè kọ́lọ́wọ́ yín wọ́n máa kọ́ lápútù bí nínú wọn ẹ̀ ilé aríyá burú nǹkan yọ kàmọ́ tẹ́lẹ̀ dáyé òun lè sùn èyí gbẹnu gbọ́rọ̀ ni nípa alákàmọ́ bẹ́ẹ̀ jẹ̀bi kí lára ti láyé lọ́wọ́ bẹ́ẹ̀ jẹ̀bi. torí wúta wọlé ọgbà ni ó tún wá kó mẹ́rin tán alágbé náà gbọ́n kò sí yàtọ̀ láàrin àwọn bàrí tí màá sọ fún yín pé kò sí yàtọ̀ láàrin àwọn bàrí àtàwọn ọlóyún kò sí yàtọ̀ láàrin wọn bá láti máa ṣe kọ́ ni wọ́n bá tó kó lónìí wọ́n bá tó pé ọmọ wọn o ọmọ wọn ni ọmọ wọn ta ni ẹ mẹ́ta fọ bó wọ́n lọ wíjọ́ ìlọ kò sí yé wa àwọn àsìkò tó yàtọ̀ sí yìí ọlọ́wọ́n bá ń ṣe àwọn kíní yìí wà láìla àti àwọn àti èyí ọlọ́wọ́n fi ó ń fi àṣìṣe wọn ó sì máa lọ bẹ́ẹ̀ ó ti àlọ́rùn wà láìla àti àwọn àpò òdòdó bẹ́ẹ̀ kó sì láwọn lórí abẹ́ ẹ jẹ́ kẹ́mọ́ sí kálukú máa síbẹ̀ kó ti àlọ́rùn bẹ́ẹ̀ ibi tọ́nà wọn ẹ sọ pé ní ìsirá yìí bàtà àwọn àbíkú bẹ́ẹ̀ lédè wọn tí o bá bẹ̀rẹ̀ lédè wọn a níwọ̀n pé àṣẹ àwọn àbíkú pọ̀ fún wọn mọ fọpá tó báyìí ẹlẹ́bìnrin tó wọ́n bẹ́ẹ̀ ni ẹ wo àwọn tí ó gé ní ìtàṣọ lónìí àwọn mí ń bẹ́ẹ̀ tó ń gbọ́ wa tí àdúgbò lè kọ̀ọ̀bọ̀ báyà àtàwọn ẹ so láti ẹ̀yà méjì táwọn tán mùjáìdù <laughs> àrẹ̀mú <laughs> àwọn abúlé abúlé ṣe pé bàbá fanabi wọ́n ṣe pé bàbá fanabi ibrahim wọn lálàdé wọn lálàdé kú o èyí pé òun lè mọ iṣẹ́ alárẹ̀ kẹ̀rí ọ̀fẹ́ máa bẹ̀rù wọ́n bẹ̀rù mujahid rẹ̀ mú ẹ bá mọ́ni àti mujahid lẹ́yìn ṣe mujahid bẹ́ẹ̀kì <laughs> àwọn mujahid ṣe kojú àbíbù ó sì kó kìnìkìnì bá wọn àtàwọn àtàwọn ọmọ rẹ̀ ó sì kó kìnìkìnì bá wọn wọ́n ṣe ń gàn wọ́n kọ́ fún aláàpẹ̀lẹ̀ mujahid rẹ̀ Thank you. <coughs> Ah, alájì lọ ẹ yá gba àwọn àlejò lórí láti. <laughs> Eh, eh, eh, méjì náà ní sàlá alájì náà. <coughs> àwọn tó lọ́wọ́ tí wọn ètò pé ètò pé wọ́n yọ àwọn báwọn ti rí nù wọ́n lè sọ̀rọ̀ lọ́wọ́ wa lọ́rin náà bọ́ọ̀ ti lọ kó sí lẹ́nu ọ̀nà sọ̀rọ̀ ètò pé wọ́n rí wa. ọ̀rọ̀ tó sọ yìí ó jẹ́ rántí ọ̀rọ̀ kan ní nǹkan bí ọdún márùn-ún ti tẹ̀ lásìkò rẹ̀ ti ká báyìí náà tí aṣọ wa ti débi kan báyìí náà abdullahi àwọn láǹfààní àti wàṣẹ ẹ̀ ti ká ọ̀rọ̀ táwọn sọ yìí kì í sọ̀rọ̀ ẹ̀kúlé ọ̀rọ̀ ẹ̀kúlé gbogbo gbogbo alẹ́ síkà yìí náà mo ló ká olówá bí kankan jọ náà tàbí dá ọ̀rọ̀ rédíò program lẹ̀ ń ló bì so kò wá sí ìdíkùn ti gbọ̀ wọ́n gbọ́ kìsì wọ́n gbọ́ lọ́sùn wọ́n gbọ́ lọ́yọ̀ọ́ bọ́sẹ̀ wọ́n gbọ́ káàkiri nìyẹn tẹ̀gbẹ́ tí kò ń tóye ti gbọ́ ní ìgbésẹ̀ láti mọ̀ pílẹ̀ lọ́wọ́ sàǹkó tó gbiná nìyẹn. so ah, èyí tó sàkóso gẹ́gẹ́ bí nísìnyí gbogbo oṣù owó oṣù méjì nísìnyí ìjà ìdò ààrẹ mú owó oṣù méjì june ìwúlọ may àti april kọ gbà yín lọ́dọ̀ ẹ̀sìn seven thousand naira àádẹ́ máa ń rí calculation láti ẹ̀sìn gbà yẹn láàrin oṣù àgbọ̀ rí forty thousand naira láti calculation láti ẹ̀sìn nìyẹn òun wá oṣù méjì wá di seven thousand five kò sí slot ẹ̀yọ̀ kan wáyé nìyẹn kò sí program ọ̀sẹ̀ méjì níta sí láti five thousand five thousand lórí two thousand five thousand lórí five thousand wàtá ló tán ó ti tán ọ̀sẹ̀ méjì sí àwẹ̀ ọ̀sọ̀rọ̀ wọn lápá ọ̀sọ̀rọ̀ náà sọ ọmọ ń sànú alẹ́ kọ̀ọ̀kan ọ̀sẹ̀ mẹ́ta tó kú náà wẹ̀ ni ọ̀fẹ́ wọn pìlẹ̀ fún wa so abá tó wọ náà ní ti tọ́ọ̀sì ní ti yẹ ká bẹ̀rẹ̀ láti máa ṣe lọ́nà ni àti lè rí súdíò wọ̀ báyìí so wàá fọwọ́ ẹ̀ kọ́ni jà wá sí àmọ́ sí gbẹ̀rú tẹ̀tẹ̀lẹ̀ àwọn òye kékeré náà ní five naira five fifty naira twenty naira bá a ti ń dáná ọ̀sẹ̀ lówó gẹ́gẹ́ tí ó bá ti pọ̀ yà ẹ̀ báyìí nìkan kábàlẹ̀ kọ̀ọ̀kan mọ̀ dá ọmọdé dìbò olóhùn sí ní bá ẹnì kan mọ̀ dé ìfífi sí ní alóṣooṣù bá a ti káyà ní ẹni tó dì ẹ kojú àwọn táwọn yàn afẹ́ one hundred kí ẹ wá sí fifty five thousand naira gẹ́gẹ́ ti àti ìlànà tẹ́tí ọlọ́run bùkún dáadáa kọ́lá àwọn àtọmọ́ ń da two thousand àti bẹ́ẹ̀ lọ. so wíìdán àwọn sábà ti kó pọ́nlẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ lápẹjọ́ ká sí gbìyànjú ká mọ̀ tọ́nà. sábàdì kó àdéhùn ta títẹ̀lẹ̀ ó ti ipa òfẹ́ ka mọ́. kí ló ń sọ ọmọ yìí ó sì dọ̀rọ̀ lù káàfù kalẹ̀ náà jágbá sọ̀rọ̀ jáda tí wà nísì. bóyá kò fẹ́ ní papamọ́ ìyẹn kò lè sún wáyé díẹ̀. ọlọ́run sàmọ̀nà wa àwọn sábà ti fi pọ́nlẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ ẹja fún rímù jáde ìdí fọkànwálé àti pé nàmbá wa ìdè máa tẹ̀sí ọmọ àwọn àlejò. nàìjíríà lájú wa sọ yìí challenges ni wọ́n ṣe fún àwọn tó lọ́n bá ní fúnfún aláǹfààní àti máa sọ̀rọ̀ kó fún gbìyànjú wa. àwọn ọ̀rọ̀ yìí àwa náà ni a dẹ̀ ti gbìyànjú ẹ̀. irú àwọn programs báyìí a ti try rẹ̀ a wo àwọn àyè méjì àwọn àyè mẹ́ta kálí máa ṣe lọ́wọ́ àdúgbò yìí lásán a pàtẹ bẹ́ẹ̀ lé wa wò ná bàtà bẹ́ẹ̀ lé wa a sì jẹ́ mẹ́ta bẹ́ẹ̀ mẹ́rin lọ. torí pé owó ti náà wá pọ̀ owó olùkàlà kan aládàra owó yìí náà nípa. sùtàwá fẹ́ ṣe program ẹ̀yọ̀ kan a máa ná àti lọ sixteen thousand naira lámọ́ tí ó di program rẹ̀ kan àti chairs àti tẹ́ǹtì tí tí a ń lò olójà stop ẹ̀ làbílẹ̀ jẹ́ mọ́ ó dẹ̀ ń ṣe àǹfààní <clears throat> láǹfààní tó pọ̀ fẹ́ẹ́ lómi òkè mọ́ ẹ lọ ẹ mọ ẹ sì ní kí náà fún mi ó sì yà kọ́ lọ́wọ́ ti sàánú ẹ̀ nìyẹn. àlàáfọ̀ pẹ̀tọ̀ fẹ́ẹ́lì kọ̀ọ̀kan káàtì ẹ̀ máa bẹ̀rẹ̀ ká máa donate bẹ́ẹ̀ chair tọ́lá ti ní chair ankuta chair alákàmọ́ kọjá de adẹ gbìyànjú jọ náà a ní chair kan bẹ́ẹ̀ kẹ́ni kọ̀ọ̀kan one thousand five oṣù kan lọ ti dá ní oṣù méjì ni chair tá a rí gbà ẹ̀ tó dúró ti chair a sọ kàwá tá a jòkó lórí chair níjọ ni dọ́sìn fifteen dọ́sìn hmm. twenty one twenty one dọ́sìn òun la máa ń gbà twenty one times twelve ẹ̀ẹ́sì twenty one times twelve times ẹ̀ ẹ ẹ ẹ twelve twenty one times twelve ẹ two hundred and fifty two àwọn ọ̀rẹ́ tó dúró káwọn ọ̀gá fara ti kó ó sọ pé bá a ti sọ́ngbà yẹn ó yẹ ká ti rí chia tó tó fẹ́ nìyí two hundred and fifty bá a ti sọ yìí náà alẹ́ tó pé ẹlòmíì wà tó pé agbára tó lọ́wọ́ bùn agbára tó lọ́wọ́ fún ó ju ẹyọ kan lọ méjì tó náà wà fún dáwà iṣẹ́ ọlọ́run ọba láti Muhammad ni gbogbo ẹ̀ máa níbi pẹ̀lú owó lọ́lọ́mọ bí ń pe àwọn olówó kún dáwà yá ayọ́ alladhina amanu alhadullukum ala tijaratin tujikum min adabil alim tu'minuna billah àkọ́kọ́ ní ìmánì nù tí o bá ní ìmánì tó bá ní wọn mi sí dáwà ọlọ́run ní fún níṣẹ́ wàtújàhìdùn wàtújàhìdùn fi sabilillah bí àkọ́kọ́ owó lọ́lọ́kọ́ dakọ̀ tí o bá ṣe owó dáhùn títí ìgbà tí wọ́n wẹ́pọ̀ ni wọ́n ń lò wọ́n ra àbọ̀n wọ́n ra gbogbo wọ́n ra kẹ́lẹ́ ìbọn nísìnyí àwa náà ra wẹ́pọ̀ ìbọn kọ́ o àwọn wẹ́pọ̀ ti wa tíra ni làwọn olò ẹ fani láti ra tíra àtàwọn irinṣẹ́ mi náà láti wọ́n ọ̀láìláwà tẹ́tẹ́ tí nísìnyí bákan náà nínú àwọn wẹ́pọ̀n òun ni nǹkan tí ó gbé òun jáde tí òun fi mẹ́rin sí tí ó fi mọ́ lọ wẹ́pọ̀n tó wá ní sínú. bí ẹ bá ń ṣe dáwà ẹ lọ yọ̀bọ̀n ẹ lọ yọgi láti dáwà yìí ń ṣe rẹ̀ ni ọlọ́run ọ̀rọ̀ lẹ́nu yòó èyí tá à ń sọ yìí tẹnu báyìí ni wẹ́pọ̀n kẹ́kẹ́ kọ̀ọ̀kan sínú léwe. wọ́n ti jáde dúró náà fi onídòró tòun káà náà gbìyànjú àti ìní bọ̀tẹ́ni tá a ní òun náà yàtọ̀ lọ. àwọn programu yàtọ̀ kó dúró àwọn àdúgbò yàtọ̀ kó mọ lọ bẹ́ẹ̀. sọtẹ́ni kọ̀ọ̀kan bá donate tí a kọ̀ọ̀kan ẹnu tó lè sọ pé ẹnu mi lè kọ́ra bó tá à ń sọ nísìnyí two hundred and three kan nísìnyí ẹ times about one thousand five ẹ times ẹ wo tó jẹ wàhálà ẹlòmí lè ra kọ́dà nù tó jẹ́ alùsùn náà àmọ́ àlùsùn pé ó lè ra ìlú tó jẹ́ gbogbo táwọn sọ tẹ́kùtì ẹ̀kútọ́ lọ́wọ́ ilé ìkọ́mọ jẹ́ wà fún wa ìnà hádi ọ̀ sọmọdún ṣe hàn tákọ̀dá ilé àwọn ọmọdé gbogbo àtàwọn ayé náà wúra wa káwọn pẹ̀lú àpẹẹlú gbọ́ lọ ìlú ti ìlú ti ra àkídà àwọn ọ̀dà tá a bá sì dákẹ́ tá a bá wọ bá wọn ni ọ̀sán kan òru kan nínú àkídà wọn ni o ọ̀sán kan òru kan wà láì tá a pọ̀ ládùúgbò yìí ọ̀sán kan òru kan ni wọ́n yọ igi abá gbogbo àdúgbò yìí o tó máa pa á lọ o torí bẹ́ẹ̀ náà àkídà wọn òun làáfin pílé ọ̀rọ̀ jẹ́mi nsú àbí ẹ̀rí jẹ́mi nsú nú ọ̀rọ̀ tí wọ́n fi fún ọ̀rọ̀ wọn ó fúkẹ́ẹ̀tì mẹ́rin tí wọ́n pílé láyé ọ̀tọ̀ọ̀tọ̀ ní àdúgbò ọ̀tọ̀ọ̀tọ̀ bí àfa àwọn ń sọ̀rọ̀ pípé tó gbàgbé nìyí ìbá náà mẹ́ta mọ́ àmọ́ kò tó lágbára ni o ìbá náà mẹ́ta páyé lọ tí sọ̀rọ̀ pípa nínú àfihàn àwọn olówó àwọn kàwárì bí wọ́n bá nàbí tètè fáwọn sàábà náà nù ẹ mọ́sọ̀ àfihàn wọn gbà tí wọ́n jáde wọ́n gbógun ti àwọn sàábà wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn sàábà lọ́pọ̀ kan tó ń láti lọ jogo sí jábó láyọ̀ bẹ́ẹ̀ ni láti finish àwọn ṣe pé ẹnu kò yọ ọbẹ̀ pé adakọ̀ finish ní ti kì í ṣe gi àsìkò gítà wáyé àsìkò ẹ̀rí ni adé ṣàlejò ẹ wo síkà òní kò tẹ́sí òní fẹ́ gbọ́ tí ẹ bá rìkọ́dù rẹ̀ tán rìkọ́dù rẹ̀ sókè nìyí ó dùn gbọ́ àwọn kan tá a nídi nìyẹn ó dẹ̀ nídi owó tẹ́ bá mọ wàhálà táwọn yẹn ń ṣe ẹlòmí ò mọ̀ pé kó sí jáde náà ẹlòmí ò sì béèrè jẹnẹtọ̀ náà ń lò ẹlòmí wọ̀nyẹn tàbí ìpín ẹlákòókò lẹ́sìn rin kò tilẹ̀ sí ìjà náà bó lẹ́sìn rin náà gílóòbù ẹyọ kan is eight hundred naira méjì tó fọ́jú ní atúnlọ́ra mi one thousand one thousand eight dọ́là nù. tẹ́gẹ́tì nínú ayé nìyí ẹ wá fún àwọn a ti ń dé mẹ́wọ̀n ẹ yẹn ti ń rú kíá ẹ wá ní rù àwọn eléyìí ẹ láwùjọ lọ irú irú ewu àti iná bala ti sọ ni ó níbi káyọ̀ máa gbọ́ káàkiri ó níbi káyọ̀ máa gbọ́ káàkiri mọ ẹ sọ àárín ẹni tó jẹ́ bọ́dà tó yẹ pé ládùúgbò wọn òun náà lé ayé lé wọn irú àwọn irú àwọn afa àwọn àwọn afa abúlé ẹni mi nísìnyí ilé wọn náà tóbi òun náà lè gba aláyé mẹ àwọn alimu náà ilé wọn náà tóbi òun náà lè gba aláyé mẹ àbílẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ wọn náà wa mo rò

ọ̀dà èmi ẹ fẹ́ gáàsì púpọ̀ ni tó lẹ́ni fẹ́ jáde lọ́dún kan wàá sàmìlà. ẹ bá ń fi ẹ rà kùn. ẹgbẹ́ wọn rí sí jazakumullahu khairan ah, but tẹ̀sí yóò ní jẹ́ òní kò ní jẹ́ òní lásán àyẹ̀ màá lọ sọ̀rọ̀ àdìsí nílẹ̀ ilé iṣẹ́ ìwé ẹ̀fọ́ ọ̀dọ́ gbogbo tó bá dọ̀la màá lọ tẹ̀sí fún láti wá ṣàlàyé ẹ̀ insha Allah kẹ́yìn ayẹ̀lẹ̀ kẹ́lú eighty two máa rí dàbí insha Allah kẹ́yìn màá gbìyànjú ọ̀yà ọ̀jáde rẹ̀ mú. <laughs> ó ti popular Amẹ́ríkà ti bàjẹ́ wàsáàpù yẹn hàn àbíbù lé màmá láì àbíbù gé kó ó gé kó níbi kéde rẹ̀ ó ti lọ jọ́ yẹn mú mi. báwo ni o ẹ ìdarí bi ẹ ẹ lọ báwo ni ìdarí bi. Hello? Hello? Báwo ni o? Ẹ ìdarí bi ẹ lọ. láwọn ìgbà ìdìbò wọn o tàbí. Gbé bá bíbù gbé bá bíbù tọ́gbọ́. Àmọ́ wọ́n kéré sí gbé bá bíbù. Àwọn ọmọ ìlú ti lu àwọn ọmọ ara rẹ̀ àgbẹ̀ ni ọtí wàhálà dé kí ni ojú fábíbù jábẹ́lí ayélujára jábìbù bá mi sọ̀rọ̀ ìwé ògbó lára lẹ́yìn ọ̀pọ̀ ọ̀là àlàdé kú ni ọ̀là àwọn adébálẹ̀ ọ̀là àwọn òbí ọ̀là àlàdé kú ni ìlú. ọ̀kábàlẹ̀ ló gbé fún mòdélù mòdélù akọ́bí wọn. ìràwé ọ̀ka gbòmíkọ́ tá à ń fi àrùn àdúgbò yìí lọ àwọn bíi kí wọ́n ti ẹ̀sìn ẹ̀ lórúkọ tá à ń fi ta ọ̀rọ̀ mi ni kí bọ́ sọ̀rọ̀ ni kí ló ń sọ ọ̀rọ̀ sọ̀rọ̀ wá sọ̀rọ̀ kí n kọ́ gbòòrò lẹ́nu ẹ̀ àní ọ̀sọ̀rọ̀ jáde kí n kọ́ gbòòrò ẹ̀ bá